mọ̀nàfàwà aléìkùn ìsìnmẹ́tì nípa àwọn àfáàwà èyí tí wọ́n wá sí ziyarọ̀ inú jami'a islamiyya àwọn àfáàwà imam abdulhakim abdulrahim alkutubi a sì ní àwọn tí wọ́n máa tukọ̀ ètò tí wọ́n máa tọ́ asọ́nà àwọn náà ni àwọn dókítọ̀rù wa abdulmumin ẹlẹ́yìnlá ọlọ́ndàkùn bá ṣàlékún ìṣọ́ rẹ̀ fún wọn so that jazakumullahu khairan wa ahsanallahu ilaykum alhamdulillah wa sallallahu wa sallama wa baraka ala khairi khalqillah nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in lẹ́yìn ìdúpẹ́ fún ọlọ́run ọba tí alámọ̀rí ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ níwájú àti ní ẹ̀yìn lillahil amru min qablu wa min à ń gbàlejò ọmọ ìyá wa pàtàkì ọ̀kan nínú àwọn olùpèpè sójú ọ̀nà ọlọ́run ní àwùjọ ilẹ̀ yorùbá ẹni tí ọlọ́run ọba mú dúró tó sì lò láti fi yè súnà nábì sallallahu alayhi wa sallam àti láti fi gbógun ti gbógun ti ń jẹ́ ìbàjẹ́ pàápàá jùlọ èyí tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ọmọ ìyá wa sheikh abdulsalam abdulhakeem ibn abdulrahim alkutubi. Al wọ́n wọ̀ ló òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam ní kabi ìjẹta la gbọ́ fìrìfìrì kan mọ̀ ní afáwa kutubi warandi kankan so pẹ̀lú àánú ọlọ́run ọlọ́run ní kí a ní pàdé ní alẹ́ àná abatúlá máa fẹ́ dé jamiu samiya káwọn tẹ̀ bẹ àyè káwò yàtọ̀ sí àwọn mazaratu shar'iyya àwọn àyè téèyàn máa ń bẹ̀wò tí ó sì gbẹ̀san rẹ̀ wájú ọlọ́run gbogbo ẹ̀ ni wọ́n mú sẹ́ lónìí so sheikh abdulhakeem àti wa rà á kú níbi tẹ́ wà òun náà ní jamiu islamiyya gẹ́gẹ́ bí àti ẹ̀yin náà ti rí nígbà tẹ́ fẹ́ wọlé bá wábà jamiu àti islamiyya kò sì pamọ́ ẹ̀rí owó kan bẹ tí àbíkí ń sọ pé alajẹ́ kan bẹ hmm. tí wọ́n fi ń pe jamiu islamiyya wọ́n ní jami'atun la taghibu anha asham òun rẹ̀ kò wọ̀kùn rí òun jamiu islamiyya wọ̀kùn hmm. ọlọ́run sì ní jẹ́ wọ̀kùn láéláé hmm. so ó ti láwọn samara àti yáàni à fi arja'il alam tí wọ́n ń ṣe gbìyànjú wàlá àtẹ̀zà bi'idhnillahi ta'ala kọ́lọ́n kọba àmúdó kọba àmúlò ìdó àti gbogbo òlú ẹ̀sìn ọlọ́run ọba lu kan tán ọlọ́run òsì bédè kan ọlọ́run òsì bára kan so anabi sàṣẹ́ra ni man baṭṭa'a bihi 'amaluhu lam yusri' bihi nasabuhu so ìyẹn kọ́lọ́ kan ọlọ́run òun náà lẹ̀sìn ọlọ́run nítorí ìfẹ́ tá a ní sí wọn náà ni ẹ̀sìn ọlọ́run tán gbé dúró so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wà láàyè yìí ìlú òjíṣẹ́ ńlá Muhammad so àmọ́ wa wò pé tọ́ ọlọ́run mọ̀ bí wàláwù ya'lamu haythu yaj'alu risalatahu ni ó sì jẹ́ pé jamiu islamiyya ìlú òjíṣẹ́ ńlá muhammad lọ́wọ́ ṣẹlẹ̀ sí so lillahi al-amru wal hikmatu al-balighatu fi kulli ma yaqdi wa ya'mur so alhamdulillah ibi tẹ́ ń wò lọ́ọ̀kan yẹn òun náà pè ní masjidu ibn baz so wọ́n sọ lórúkọ yìí ní àìpẹ́ so wàhálà masjidu jamia masjidu jamia ni níjọ́ òun gbà tẹ́ rò tiẹ̀ ti pọ̀ tó báyìí òun náà ní mọ́sálásí ẹyọ kan tó wà ní jamiu islamiyya àmọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n nísìn mọ́sálásí ti pé méjì èrò yẹn ti pọ̀ wọ́n ti tún kọ́ kan tuntun wọ́n pè ní masjidu sheikh muhammad ibn ibrahim mufti ìjẹta ta fi sọ torí pé àwọn wàdàtú sakaniya tuntun wà ń bẹ àwọn student yóò lè easy fún wọn dẹ́n ọ̀nà yẹn jìn òun gan ti tún kún nísìn bóyá mọ́sálásí kẹta náà tún plan ìdíyí dẹ́nìlá so tí àwọn èèyàn sì ń wá ẹ̀yin oṣù máa rí eré ah, àwọn eléyìí tún funfun àwọn eléyìí tún dúdú hmm. so ní oríṣiríṣi ààyè ní orílẹ̀ ayé láti wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti fẹsẹ̀ so àdéhùn ọlọ́run ọba ni wàwádọ́láhí haq pẹ́ẹ́sẹ́ haq bí ìzìnìlá so masjid ibn bazi ni so kùlíyà yìí òun náà ni àkọ́kọ́ fi bẹ̀rẹ̀ ẹ̀rí pé tẹ bá wo òun náà lẹ́yìn mọ́sálásí báyìí kílẹ̀ ẹ̀yìn àbí bàbá wa ṣe ṣe ṣe ká bàbá kí n kùlíyàtul Qur'an wal dirasat al-islamiyya so orúkọ kùlíyà yẹn nìyẹn kùlíyàtul Qur'an nínú àwọn kòlíyà tí ó gbajúmọ̀ ní jami'a al-islamiyya ni kòlíyà yìí òun náà ti ń bẹ tipẹ́ so kòlíyà yìí ti ń bẹ tipẹ́ ṣùgbọ́n a padà pé àkíyèsí kékeré kan lórí wípé àkọ́kọ́ kòlíyà tó kọ́kọ́ wà ní jami'a islamiyya òun náà kòlíyà sẹ̀ríà à ń bọ̀ wá bẹ́ òun náà ìyá òun ni wọ́n máa ń pè ní umu alkòlíyà tó ẹja á padà wá báyà bọ́n máa bá lọ léèwé yóò ṣe ilé ìyá náà ni ọba ńlẹ̀ à ń bọ̀ wá sí kòlíyà sẹ̀ríà so àkọ́kọ́ náà ni kòlíyà tó Al-Qur'an so bá ṣe máa pé gbogbo ìgbésí ayé èèyàn láyé Al-Qur'an so tá a bá ń sọ pé Qur'an wà sunnah nígbà tá à ń sọ̀rọ̀ mùbáyínú wàlmùbáyánù ni wàlkùránù wàlmùbáyánù àwa lè gbọ́ yé mm. àfikọ́ jẹ́ pé súnà òjíṣẹ́ ńlá muhammad ló ṣàlàyé so alukur'an bó ṣe wá wà ìkúlíyà yìí ó ní kísmù méjì fakọ́lítì nù ọ wá ní kísmù méjì mm. yẹn ni kò ní fọ yẹn ó ní department méjì so àkọ́kọ́ ni kúlíyà tó tafsir ní tí ìyẹn bá ka marhala jamiya ọdún mẹ́rin wọ́n pe kísmù kan ní kísmù kìrọ̀ àti ọ̀rọ̀ kíkà lùkùrá yìí wà sọ̀rọ̀ sókí torí pé àyè yìí sásìkò tí a lè mú kí ẹ ṣe pé yóò jòkó lórí àpótí yóò ó di eyín <laughs> yóò jókòó sáwùsán yóò ẹ̀ẹ́dẹ̀ eh, yóò wà yóò jìnnà dáadáa kì í ṣe pé ó ti wà nù májẹ̀mú ìpìlẹ̀ tí o sì mọ̀ sórí ẹ̀sẹ̀ wá wọnú wípé ṣé mo há kúránì ni àbí ọ̀tọ̀ ni ẹ má jẹ́ ìyàlọ́ bẹ̀rù so aṣáájú ni pé wọ́n ní kísmù méjì ní ìbáfẹ́ wọ̀ dàrásáàtì kísmù tẹ̀síìr gbogbo tó jọmọ́ ilmu tẹ̀síìr hmm. bó ló ṣe bẹ̀rẹ̀ ta ni awwalu mufassiri li kitabillah tó jòjì ṣẹ́ńlá muhammadu lọ hmm. sọlọ́run ni wọ́lá máa sọ zikiru kalẹ̀ fún ìwọ náà ló kó lè máa ṣe kí ni kó lè máa ṣàlàyé ẹ ǹjẹ́ gbogbo kùránì lànàbí ṣàlàyé tán ǹjẹ́ ó kọjá ẹ̀ tún kù gbogbo tọ́jọ́ mọ́ gbogbo àwọn nǹkan yẹn tọ́jọ́ mọ́ òlóhùn tẹ̀sí. so òun ni kísùn alákọ̀ọ́kọ́ kísùn ẹlẹ́kẹ̀ẹ́ ìtàn pé ní kísùn kẹrọ aj òun náà fẹ́ ju gan gbogbo tó ń ṣe ọ̀nà tí yẹn lè gbà kàlùkùránì tí gbogbo ẹ̀ sì ní ntó tó lọ líìdì dọ́dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad so àwọn oríṣiríṣi ìmọ̀ náà lélẹ́yìn náà tó wá kó sínú ẹ̀kún náà barakallahu fikum so oríṣiríṣi ìmọ̀ náà ni ó kó sínú so nínú ilmu al-qira'at wọ́n pè ilmu kan ní ilmu fawasil so nǹkan kan ní ilmu fawasil ni níbo láyà ló parí sí nínú al-Qur'an so gẹ́gẹ́ bá a sọ ma pé nínú àwọn ulama tó jẹ́ kan síwájú wọ́n ní ikhtilafu lórí ẹ̀ hmm. ìpè àyà tó àdàdì àyà al-Qur'an mélòó ni hmm. gbogbo wọn gbà pé six thousand náà gbogbo wọn kọ but mélòó wa ni lẹ́yìn six thousand six two hundred and fourteen ní two hundred and twenty four ní kíni gbogbo eléyìí wọn sàn ní ṣe pẹ̀lú ilmu fawasi ló hmm. ń pè ìmọ̀kan ní ilmu rọ́sìmìlì qur'an hmm kíkọ alukur'an tó ṣe pé láyé àwọn òjíṣẹ́ ńlá muhammad sallam ẹ̀rùgbọ́n ẹgbẹ́ bẹ́ẹ̀ fi màwọn pé kíníkà ní arosmul uthmani kí ló tán fi ń ṣe àfi ti kíkọ alukur'an yẹn sọ́dọ̀ uthman torí pé àwọn sàábẹ́ ni ìjẹ́ ẹ̀ka lè kọ kur'an bó ṣe wù àyíké kíníkà yẹn àti nǹkan mí náà táwọn ìlú ọmọ sọ ẹ máa ní kíní ebi ẹ máa ní kò sí máa ṣe kọ alukur'an láyé ànábì nù nígbà tí ò ilmu rosmi ìmọ̀kánni lábẹ́ ilmu kìrọ̀ àti so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ká tó ní ṣe ṣe pẹ̀lú àwọn wọ́n pe ìmọ̀kan náà ní níbi alqiraat nǹkan tó ní ṣe pẹ̀lú alhuruf hmm. wọ́n pe pé ilmu alhuruf so òun náà ni àwọn kan kà báyìí àwọn kan kà báyìí so jaakum fasikun bi nabayin fatasabatu fatabayanu àti gbogbo àwọn kan báyìí so ìyẹn ni pé báwo la ṣe lè kà tó sì jẹ́ pé gbogbo ẹ̀ ó rin ilẹ̀ látọ̀dọ̀ jíṣẹ́ ńlá Muhammad lálùkùrọ̀ so gbogbo àwọn àmà yẹn oríṣiríṣi ìmọ̀ yẹn òun ló ní ṣe pẹ̀lú elmul qira'at kẹsìmù méjèèjì yẹn òun ló wà ní èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun náà níbi tá a wọ̀ lẹ́ẹ̀kan yẹn kulliyatul hadith ash-sharif wa dirasatil islamiyya kẹsì báwọn mashayikh ìjòkó jẹ so dirasatil islamiyya yẹn ni pé so islamic studies hmm. torí pé èyí òun ní ṣe pẹ̀lú islamic studies ó yàtọ̀ sí sẹ̀ríà ọ̀rọ̀ ń bọ̀ àdìtì sẹ̀ríà so dirasat kòlíyàtì àdìtì sẹ̀ríà ẹ̀rì kí lẹ́gbẹ̀ẹ́ kí ló wà o lẹ́gbẹ̀ẹ́ alukurani náà ló wà so kísmù yìí náà lọ́dún mẹ́rin èèyàn wá kòlíyà àdìtì kòlíyà. sani máa ń sọ àwọn alùpùpù náà pé aládìtì nìkan ni wọn ah, ah. àyà alukurani rí àyà àdìtì àdẹ́gbà muhammad. wọ́n ń lọ ní pari pàṣù ni wọ́n ń lọ ní pari pàṣù ni bẹ́ẹ̀ máa lóun fẹ́ yà wọ́n òun ni yóò yára rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ni so kalladhi yuridu an yufarriqa bayna Allahi wa rasulihi kéèyàn lóun fẹ́ ya kùránì kó nu súnà àbí kíní jẹ́ súnà àbí kùránì kan gbogbo eléyìí hùn eré ọmọdé ni sayẹ́fẹ́hábù jùfà à eré ọmọdé ni òhó ọṣẹ tí ó lọ ni so lẹ́yìn kùlíyàtò hadithi sharif wa darasati islamiyya bó ṣe wá wáyé òun náà ní tẹ́yìn bá tún wá dé darasati al-ulya òun náà tún ní qismu méjì ní sókí wọ́n pè kan ní fiqhu sunna wọ́n pè kan ní ah, ulumul so fiqhu sunna yẹn ní sókí tó ń kó sínú pé gbogbo tó ní ṣe pẹ̀lú àgbọ́yọ̀rò jíṣẹ́ ńlá muhammad so ìbẹ̀rẹ̀ ti máa pa àwọn oríṣi shuruhul hadith gbogbo àwọn tán gbogbo àwọn bukhari muslim qablahu al-muwatta qabla al-muwatta àwọn tó kọ́kọ́ ṣe muwatta àti láyé bó ló ṣe pilẹ̀ látàrí àwọn ànábì bó àwọn ọ̀rọ̀ ànábì gan bó là á ṣe gbọ́ yé ogun kan tán ṣe gharaibul hadith ogun tán ṣe lórí ẹ̀ so àbúrò bẹ́ẹ̀ dà tó gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí súnà òjíṣẹ́ ńlá Muhammad bó ló ṣe bẹ̀rẹ̀ ǹjẹ́ àdìsí ǹjẹ́ wọ́n ti bí Buhari ǹjẹ́ gbogbo àwọn wọn àwọn yẹn hmm. ẹ̀kọ́ ni ò sí hmm. wàlá ẹ̀kọ́ ni ò sí òun ní fàṣọkúsọ hmm. ọlọ́mọṣà ṣàtúnṣe wa so gbogbo ohun tó jọmọ́ ìdíndò ìmọ̀ fiqh súnà òun tó jọmọ́ ìmọ̀ súnà ẹ̀kejì wa ni ulumul sẹ́dẹ̀ ulumul yẹn òun ní jánàbì gan ló sọ science of hadith gbogbo tó ní ṣe pẹ̀lú elmo lisnadi ni elmo rijali ni alwadi'u fil hadith jáde sí ìjẹun fabricate ẹ ni ìjẹun ìkíní kan ni gbogbo tó jọ bẹ́ẹ̀ ìjà tẹ̀lé ìyẹn lè búra pé wàláhì ọ̀rọ̀ jíṣẹ́ ńlá muhammad ni tí èèmà tẹ̀ ti gbọ́rọ̀ gan lásán wọ́n pe kíní kan ní ẹ̀rí bàbá àwọn àfẹ́sìn òní hádà la yakhruju illa min mishkati nubuwa sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ eré ọ̀yẹ́ ká pàlà sí ni pé no ọ̀rọ̀ oòrùn gbọ́ nínú ẹ̀kan tó sọ pé mishkati eléyìí hmm. sẹ́rìndínlẹ̀ ti jáde kò sí ẹni tó lè sọ àfẹ̀jíṣẹ́ ńlá Muhammad eléyìí òun ní ṣe oòrùn náà sì rèé ẹnìkan ò ní gbọ́rú oòrùn bẹ́ẹ̀ eh. abẹ́ni tí mọ̀ọ́ká ti tòkó láàrẹ̀ ti tòkó láàrẹ̀ eh. tí imani ẹ̀rí ní ọlọ́run fi ń ṣe kọ́rùnù láàrin ilmi wal iman nínú al-Qur'an hmm wàkọ́lá lẹ́dínà òótù lẹ́ẹ̀lmà wà ìmán ìyẹn lè ní máa tí ó sì ní sí ìmán níbẹ̀ ọlọ́mọ fi pàdánwò fún yẹn tó méjèèjì yẹn tó bá ti ní ìmán ní alimuhim ló ètò jọmọ ulumul hadith dé ìmàkánni tó ṣe wípé ó ní ṣe pẹ̀lú gbogbo gbogbo ìfúntẹ̀dọ̀ tó ní ṣe pẹ̀lú science of hadith ní ṣókí ẹlẹ́kẹta tó tún wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá wà máa tí ì Hmm. dá ìmọ̀ ẹni tí ọba yé ni òye hmm. kì í ṣe gbogbo nǹkan náà ni ó kàn ṣẹlẹ̀ kí ìsàmà tapà àwọn hmm. afẹ́sìn tí wọ́n pilẹ̀ ẹ wọ́n ṣe wá gbé olóyè tó dá wá wà òṣèlú kó bá gbàlùkùrá ní ìyẹn tán kò ti gbọ́n súnà nẹ́bí sàtálà wọn tán ọwà ìyẹn ìyẹn lò kó làwa ṣe é dáwà tó fún ní ìrànlá tó náà wá ní tẹwárí dáwà yẹn bí àdáwà yẹn <laughs> òun tẹwàá ní àwọn ìpín tó pọ̀ tó àkísàmù mùtàádìdà nínú àwọn èyí tó gbajúmọ̀ ní tí ìyẹn bá dédé rasasi lọ ọlẹ́ alẹ́yìn ìgbà tí ìyẹn tó bá parí tán hmm. wọ́n pè ní kòlíyà kẹsìmù alákídà hmm. bóyá àwọn dókítà wa sheikh fadila ti dókítà fob nurdin alimam wàfọ́kọ̀tòlá ibi táwọn ti parí ni àtàwọn ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní kẹsìmù alákídà wọ́n tún ní kẹsìmù aladiyan wàlfẹ́rà pé tẹ̀yẹ́ pé léyìn wọ́n dà pé ó ti kò sí mọ́ so wọ́n ní kẹ́sùn dáwà gangan kòlíyà dáwà bí hàn dàlí sìn bẹ́ẹ̀ àárẹ̀ èkó tẹ́ bá dẹ́kọ̀ àwọn ará jígun ló tún ní mo fẹ́ dẹ́kọ̀ hmm, eh, so èyàn tún lè lẹ́yìn ìgbà tó bá parí mọ́lá jàmíà yíyà tán ní kòlíyà gẹ́gẹ́ fakọ́lítì ó tún lè tàkà sọ́sọ̀ fún kẹ́sùn dáwà lọ́tọ̀ hmm. so èyí náà wà bẹ́ẹ̀ wọ́n tún wá ní kẹ́sùn tẹ́rbíyà hmm. wọ́n tún láwọn àkísàmù míì sọ yẹ pé ó wà mùtàfàríà lábẹ́ hmm. kòlíyàtù wa hmm. inú àwọn kòlíyàtì míì kó tún wà òun ẹja wa padà sí umol kòlíyàtì bóyá kàtẹ́ súnmọ́ bẹ́ẹ̀ hmm. so kòlíyà sẹ̀ríà kòlíyà sẹ̀ríà sẹ́rí mọ́bùnà tẹ̀ ń wò lọ́ọ̀kan yìí mọ́bùnà tẹ̀ ń wò lọ́ọ̀kan yìí so. mọ́bùnà eléyìí àbí. no a padà sọ́dọ̀ eléyìí eléyìí lọ́ọ́ yẹ ká ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹja bẹ̀rẹ̀ láti yìí sẹ́rí eléyìí èyí tó jẹ́ tuntun yìí tuntun ni ọmọ lòun tún jẹ́ pélé yìí ṣùgbọ́n òun náà kò líyà náà ẹ tẹ́ bá déwájú ẹ̀gán ẹ̀ rí i pé kò líyà tó ṣẹ̀ríà náà pọ̀ sí i so o torí pé kò líyà ṣẹ̀ríà yìí ó mọ̀ kò líyà tì náà máa ń pè hmm. ìyá gbogbo kò líyà tì hmm. so nítorí jẹ́ kí wọ́n sọ bẹ́ẹ̀ ni pé òun ní àkọ́kọ́ kò líyà tó wù ní jamia islamiyya gbogbo àwọn kìlá mìíràn mọ̀ṣáyè wọ́n ti parí ti ibẹ̀ ni ọ̀gọ̀rọ̀ wọn ti parí ó ṣe pé ńgbà wọn kò tí ì kò yí àdìsí pé gbogbo àwọn ìmọ̀ yìí ló ní àràn ni wọ́n sì ń kọ́ so later ńgbà tí tàbọ̀wọ́ tó dé náà òkè òkè ẹja ẹja yọ kòlíyà kan eléyìí kó máa jẹ́ hadith eléyìí kó máa jẹ́ quran eléyìí kó máa jẹ́ wàhákàdà ṣẹwárí kòlíyà ṣẹ̀ríà ó bí àwọn ọmọ tó pọ̀ ó tún wá láwọn ọmọ ọmọ òun ni nínú àwọn ọmọ tó bí òun ni ok tó àfáà ń kí wọ́n ń kí àwọn àlejò lọ́wọ́. àfa àbùkọ́bì asalamu alaykum sọlá ẹ mú àti dá dúró wọn àtàn ní asalamu ẹkú jọ mẹ́ta ẹyin ẹkú àlejò aláwọ àlejò aláwọ kúwa aláwọ sàn àjẹ̀sí débẹ̀ o àlè dé wúrẹ̀ o ọjọ́ ti lọ. Thank you ọsúnmọ́ àtàwọn pé a sọmaráìsì nínú àsìkò ìfà torí ká sọmaráìsì àsìkò gan ni àti náwó lọ́kọ̀ọ̀kan kò lè yàtọ̀ ní ká kò lè yàtọ̀ so wàyílá ẹja lọ ẹja lọ ẹja lọ ẹja lọ ẹti gbé sílẹ̀. sẹba dé kìíní ṣe ó bì sí òòrùn wà níbẹ̀. ẹkọ́ bùdà ti fẹ́ àsìkò náà ni. ṣé ìbàdí àti lọ sí yàrá láàárọ̀ sí ẹ̀sìn lọ́rọ̀ ni. àsìkò ṣe rí àfẹ́ lọ báyìí náà nítorí pẹ̀lú àgbèsí kejì afa alaba afa afa isaac salamu alaykum bóun ni class ọ̀nà ah, sàn so sukuliya uh, sẹ̀ríà ni. Ah sòun náà ń pè ní umu alkoliyat ní sókí ó ti bímọ tó pọ̀ tó nínú ọmọ tó bí òun náà ní kòlíyà tí mo ní eléyìí náà kòlíyà sẹ̀ríà náà náà ń pè ṣùgbọ́n bí ó jẹ́ bí ó ya látara rẹ̀ láì a tún wá ní kòlíyà tó aláàzímà wà dẹ̀rọ̀ sátì alkọ̀dọ̀ ìyà ẹ̀rí tẹ́ bá wo òkè yẹn. كلية al والدراسات القضائية. dirasati al-qada'iyya gbogbo nǹkan tó ń ṣe pẹ̀lú lọ́ọ̀ تجمع nǹkan ìlú yìí ni àbáwọn míì náà tó jọ mọ́ tó jọ mọ́ òfin ayé so òun ni kòlíyà tókè yẹn ṣùgbọ́n òun náà wọ́n tẹ̀ tẹ̀sẹ̀ àwọn ọmọ àìpẹ́ yìí lòun hmm. so kòlíyà ṣẹ̀ríà gẹ́gẹ́ tó wá jẹ́ umul kòlíyà tiyẹn la tazalu mustaqirratan. ثابتة yàní tí ó tí ó tí ó sì nǹkan kan sì mí òun náà wá láwọn àkísàmù rẹ lọ́jọ́ kéṣù àwọn náà àwọn àkísàmù tó gbajúmọ̀ bẹ́ẹ̀ ni kíṣmù fẹ́pẹ́ sẹ́ni gbogbo àwọn anzima yìí tẹ́lẹ̀ hmm. kíṣmù ni wọ́n hmm. wọ́n padà wá di kò léyà tó máa lù wákìtì tó hmm. àmọ́ fẹ́kẹ́ o kíṣmù fẹ́kẹ́ òun sì wà ń bẹ̀ kíṣmù kíṣmù òṣòlò fẹ́kẹ́ òun sì wà ń bẹ̀ tó sẹ́wárí kò léyà anzima yìí wà alqadaiya àwọn ní القضاء قسم القضاء إذا ناني أنظمة ناني اقتصاد وابي قسم الاقتصاد لا بأنظمة ناني so ملخصا أو أقسام أدو كلية كان سو سنقني كلية اللغة أها كلية اللغة ما ناني وان أكون تدي مفا أكون تدي مجي جمعين علوم تتواكم علوم ونشي بلو ساينس ẹni sẹ́yìn handasa kankan yẹn ṣẹ̀ṣẹ̀ kún bóyá bíi ọdún mẹ́wàá sẹ́yìn takriban ṣùgbọ́n àwọn kòlìyà ti tó ti wà ti pẹ́ ni wọ́n ní pílẹ̀ kátó bíi alhamdulilayi so mulakhasan àwọn sẹ́rẹ́ àwọn àwọn bàbá ẹni sẹ́yìn wúlọ kan yẹn àwọn wahdatu sakaniya nù táwọn student ń gbé rẹpẹtẹ so àwọn qa'atu darasiya lábẹ́ àwọn kòlìyà ti ní ọlọ́wọ́ ayẹ́rì mọ́bùnáyì tàbá ti ní kò lé àkíní kan jẹ̀nà làwọn èèyàn ti ń kẹ́kọ̀ọ́ so alhamdulilayi àsìkò tá a wà yín náà ẹ̀rí gbogbo àwọn ọmọ ìyá tí wọ́n gbọ́ pé wàrà ń di kankan náà àwọn tí wàá sálámà so if not àwọn èèyàn tó wà ní kíláàsì ẹni tó wà kọ́nà kó sàn ògùn ẹlẹ́sìn ṣáàlà ẹ̀sìn bá jẹ̀rọ kan so bóyá bóyá iná ní ọ̀rọ̀ kan ti ẹ̀sán bárakàlá وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله ومن والاه وتبع هداه إلى يوم نلقاه وبعد هذا انت يا الله سبحانه وتعالى اشياء صلاة فوانم محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين آه، نبي تي الله سبحانه وتعالى بني جيك جيك أتيانو فنقبوا أربان لايكي يا صلاة دام على وعلى النبي وصحابه àti ogun àjọ bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam òkè yóò fi máa di ọjọ́ ìgbìndì alkiyama inú mi dùn púpọ̀ ara mi sì yá látara àánú ọlọ́run Allah subhanahu wa ta'ala tí ó lé olúwa rẹ̀ bá tí ìbí náà fi láǹfààní àti mọ̀ bẹ́ẹ̀ nírú àyè yìí alhamdulillahi rabbil alamin ní ìtí ẹ̀ mọ́bí tí ń bá ti gbé ní ìtí mọ́bí tí ń bá ti bẹ̀rẹ̀ àmọ́ bóyá kí n kàn sọ̀rọ̀ ní mọ̀nà sábà bíi tí àwà yìí àkọ́kọ́ mo kí àwọn mọ̀ṣáìkù fọ̀bọ́lá mo bẹ̀rẹ̀ látòrí àwọn àdókòrò wa àfáwà ni wọ́n àdókòrò abdulmumin ẹlẹ́yìnlá habibahullahu ta'ala wa ra'a iṣẹ́ tí ó dàbí pé àwọn èèyàn máa ń rò bóyá àbáwà yìí là yìí aláhi àwọn tí wọ́n ti gbẹ̀wájú mẹ́rin mo rántí ń gbà tọrọ hijabu ṣẹlẹ̀ ní 2009 ní ìròkè mo ti ìṣòlè ìfáwọn náà rí wọ́n ṣe mọ́ gbọ́n ní báyìí nínú àwọn ẹni tọ́lọ ní kárí jùhúdù wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ ṣe ń jọ́nà tẹ́mi náà sì gbọ́ tí mo rò pé ah ó di námọ̀ tó téèyàn gbọ́dọ̀ máa rèlé ọ̀rọ̀ tí wọ́n náà wà nínú ọ̀rọ̀ jọ́nà ọlọ́mọṣà bá sọ wọ́n lẹ́sàn lórí ọlọ́mọba sí dáadáa fún wọn. ẹ̀wà àdìbọ́lọ́n tí wá ní wọ́n já gbàlagbà síwá tó yìí tí wọ́n já àfa síwá tó yìí tí wọ́n tún tọ́nà tó ti dé ẹnu mi ò gbá kí ní fi wọ́n náà ń ṣe torí pé àwọn ni wọ́n dé oyá bọ́lá tẹ́ lóbúlé ẹ̀kẹ́ lọ oyá bá ilẹ̀ jùṣe bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ agbáwájú bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ gbẹ̀yìn wọ́n ti wá mú lẹ́nu náà nígbà tó dalẹ́ àná mú mi lọ́dọ̀ àmọ̀ ṣáyẹ̀ kíkọ̀ kan náà àwọn tí wọ́n ń bẹ láyé jamiu islamiyah ń lè àtúnwò wá nílé ni ó sì wù mí kí n wọnú jamiu islamiyah afa pẹ̀lú gọ́ọ̀rọ̀ ni ìdóra báyìí tọ́lọ̀ ní kó wáyé lẹ́nu ó ní ìfibátò lẹ́kà tí mo rí ṣe pẹ̀lú adadin minal mashayikh nínú àwọn mashayikh tí ọlọ́run á ní rí bá pàdé láàyè ní ilé níyì amidu kulliyatul hadith wọ́n wọ́n wà ní inú wọn bákan náà wakil kulliyatul hadith ní ọwọ́ gbẹ̀yìn náà ẹwà bákan náà sheikh al àwọn mo ti wá bá wọn pàdé rí nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn tán wá sí nàìjíríà wọ́n wá ṣe dáwọ́rà fún wa ní in fact fáídà kan bẹ ọ̀dọ̀ wọn mú ti rí nípa bó láti máa sọ̀rọ̀ nípa hawi àti yẹn ishaq bó làwọn fún ní hadith ti ń pè bó làwọn fún ní lọ́gà ti ń pè èmi náà ní tíwíyùn báwọn wọ́n yí lọ́dọ̀ wọn so mo wá dọ́dọ̀ wọn lẹ́nu nígbà mo wá sọ fún wọn pé ah, fáyídà báyìí mo gbọ́ lọ́dọ̀ wọn ah, kí n tó gbídé lẹ́nu àrọ̀ àwíyẹ̀ àwíyẹ̀ àmúníbẹ̀ẹ́ ni ah, inú mi náà wá dùn ní ti wọn náà wá dùn ẹ wá gbọ́ látijọ́ tí mo ti gba fáyídà yìí lẹ́nu wọn èyí tí ìbá pàdé ń bò mí ara àdíjọ́ fi máa mọ̀ pé ìkẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfà táwọn èèyàn máa ń wí nǹkan ńlá ni o hmm. nǹkan ńlá ni nǹkan ńlá ni ọlọ́mọṣàbà sọ wọ́n ní ẹ̀sùn lọ́rọ̀ inú mi wá dùn pé mo rí bí ṣe fi bá tó lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ìmọ̀ ṣáyẹ̀ kọ́tọ́ lọ́wọ́ wá ní kẹ́ dúró tí wàá báyìí lọ́wọ́ bá sọ ní ẹ̀sùn lọ́rọ̀ àwọn tí wọ́n wá wà pẹ̀lú mi bí àwọn kan wà tájọ wà lánàá tí ó dàbí pé wọ́n sì ń bí mọ́ nísìnyí báyìí ó dàbí kan tó ti ní ṣogúlù mi ẹni tí ń ṣe masters lọ́wọ́ ṣẹ́jú kí gbogbo àwọn tí à ń sọ yìí àwọn táwa yóò mọ dúró tààlà fẹ́ kẹ́kọ̀ọ́ wájú wọn ni ṣẹ́jú kí èmi máa ń tẹnumọ́ kinní kan fáwọn èèyàn wá nílé èpè gbogbo tárí tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá yìí àwa adarí táwọn òye agbájá là wá ń ṣe ariwo sì là wá ń pa àwọn èèyàn ń bẹ tọ́lọ́wọ́n bá ti ṣàánú wọn ṣáájú gbogbo àwọn táwọn wíyo ilẹ̀ ń padà bọ̀ ilé Yorùbá ń rodùnú ìrẹ̀ ló gbọ́ lọ́hùn dáadáa yóò bá ilẹ̀ Yorùbá wa náà èèyàn onídérú àyè yìí kí ìmọ̀ọ́mọ́ wúyàn èèyàn ní dérú àyè yìí àbábí káà náà mọ́ sí ká mọ́ lọlé mọ́ aláìní ká mọ́ lọlé mọ́ ni ló fi jẹ́ sí pé ẹni tọ́lọ́wọ́n bá lù sábàbí láti wá sí umrah ẹrú ọlọ́run náà ọlọ́mọṣàbà ń sanwó lẹ́sàn lórí ebi ẹni yìí bí tọ́lọ́run ti yé mọ́ ló lóun fẹ́ ṣe písì ló jẹ́ ìkànnì wọn ló sọ̀rọ̀ kan pé kútú bí gbogbo wàhálà tó ń fa ìwọ̀n pé tó bá dípẹ́ ní ọlọ́rin mú fífí mi lọ wọn tọlọ́pàá ọ̀ ní rí lẹ́nu wa ni wá pè ẹ dákun o ògbè tẹ́ ń ṣe tẹ́ ń sọ kí ẹ̀yin lẹ́jọ́ mọ yóò lẹ́jọ́ mọ tẹ́ ẹran o tọ́ tó èmi èsì ẹ̀yin tí wàá sọ èmi èsì oní social media o àmọ́ tán bá ní tó ní fifty million naira pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́run agbára ọlọ́run ọ̀bùn gbé so tí ń já sí pé àwọn èèyàn fẹ́ dúró tiẹ̀ sí ọlọ́run èmi kọ́ mọ́ wàláàgé mígùn gbọ́dọ̀ wá ríra tèmi náà ọlọ́mọ ti jẹ́ ríra mi àwọn èèyàn náà sì máa rí èmi náà ọlọ́mọ jẹ́ káwọn èèyàn wá rí èmi náà ẹ̀ṣẹ̀ ọlọ́run ti gbogbo àjọ ń ríwò náà ní ẹja mọ́ rí ṣobi tọ́lọ́run bá lè lo kálukú wá ń sábà bí dé ọlọ́mọṣá lò wá ẹrú ọlọ́run ọba náà ẹ̀yìn mọ́ wọn àmọ́ ọlọ́run ọba dá wọn mọ̀ wọ́n ti wá júwe àwọn èèyàn kọ̀ọ̀kan fún mi tán mọ̀ wọ́n ní Nàìjíríà mo wá tàwa sọ́ra pé gbọ́ lágbájá aláwọn mọ̀ wọn ẹjídá dáadáa ní àdá ń ṣe dáadáa alhamdulillah ọlọ́mọṣẹ́ àbànsanwó lẹ́sàn lórí ọlọ́mọṣẹ́ àbànsanwó lẹ́sàn lórí ọlọ́mọṣẹ́ àbànsanwó lẹ́sàn lórí ẹ̀ ó múra làwọn ni wá sí tọ èyí wá tó sọ fún wa pé ẹran mi wá lè kí ó ní o torí mi wá kí ó ní báyìí gbogbo ọ̀dọ̀ àwọn àlùfáà gbogbo wọn náà kóra á tún dọ́dọ̀ àwọn mọ̀ṣáìkù mi insha Allah ta'ala ọlọ́mọṣẹ́ àbáwá ṣe gbogbo ẹ̀ ní dáadáa ọlọ́kú orí kó dùnú gbogbo àwọn mọ̀ṣáìkù tí wọ́n wá tí wọ́n ṣe àtàgbàlejò agbàlejò mi bí ẹ̀yìn lówó tí mo lè gbé fún yín ní nǹkan kan ẹ̀yìn ìjámọ̀ kankan wájú yín náà yóò kọ́kọ́ dájú náà torí sáwọn mọ̀ṣáyìkì tẹ́ ti bá pàdé tẹ́ ti bá